apply easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, different and successful assessment, ICT devices, safe and positive school climate, come and discover the joy of learning in the sanctuary of Al-Madina Center, of Abede area of Bumasho. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Al-Madina Schools at gmail.com. Oh, it's better now. àwọn rántí pé sọ́dà bọ́ sọ. أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àǹtí ẹ̀yìn ìgbà ẹgbà ìjọ kojúmọ́ sórí ọ̀sẹ̀ tí ní ètò ọ̀sẹ̀ àgbòmọ̀ lè pípọ̀ fún ìgbà lẹ́yìn tí alimọ̀dúnà sẹ́ńtà pápá bẹ́ẹ̀dẹ̀ nílò gbọ́ǹsọ́ tí wọ́n ṣàgbàtẹ̀rọ àbí aláàkúbà àbí ṣàlékún ìtẹ̀síwájú rere àti àmúyá dáadáa sí fún wa ọlábìnrin gbogbo ló kọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbọ́ǹsọ̀rọ̀ pẹ̀lú wa sheikh dr sọ̀fìgbé ìgbàdébọ̀ ọ̀rọ̀jú adébọ̀gbọ̀mọ̀lọ́wọ́rọ̀ tí wọ́n jẹ́ aláṣà àti ìdásílẹ̀ alimọ̀dúnà sẹ́ńtà pápá bẹ́ẹ̀dẹ̀ nílò gbọ́ǹsọ̀rọ̀ lákòókò ẹ̀yin èèyàn wa àní mú abalamọ̀ nípa ànábì rẹ wá ẹ̀dùnúdùn láì dára inṣàlá tó bá kù di oṣù tó ń bọ̀ yóò máa wáyé lónìí ìbéèrè àti ìdáhùn náà ni ọjọ́ ẹ̀yọ̀ torí pò ní ìjúmọ́ àtọ́gbẹ̀yìn oṣù eléyìí kàkàtà bí àtàwà náà rẹ̀ yóò ti tẹ́ ẹ fà ìbéèrè aláwọ̀kọ́ náà ni wípé ayákùnlá ṣe pẹ̀lú bí a ti ṣe wà nínú oṣù Muharram ẹ bá wa ṣàlàyé nípa àwọn ọlá tí ó ń bẹ fún oṣù Muharram àti bí ó ti ṣe ṣe pàtàkì tó láti mójútó àwọn nǹkan kan sí kejì tó rọ̀ mọ́ ìbádà nínú oṣù Muharram náà eléyìí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bọ̀dà wà ní ilẹ̀ láti kọ́sọ̀rọ̀ wọ́n ní ìjẹ́rí tí wọ́n fi nǹkan kan tó níye lórí dógò sọ́dọ̀ rẹ̀ látàrí owó yíyá ṣé ó lè máa lo nǹkan ó lè máa lo nǹkan ìdógò tí wọ́n fi sọ́dọ̀ rẹ̀ bíi mọ́tò kó tó di pé ẹni tó yá owó yóò wá dá owó tó yá padà eléyìí òun náà ni ìbéèrè kejì ìbéèrè ẹlẹ́kẹta wọ́n tún ní ọ̀kan lára àwọn tó máa ń síwájú àwọn ṣe sọ́lá ó kọ́kọ́ máa ń sálámà náà sí apá ọ̀tún àti apá òsì kó tó ṣe tẹ̀gbéròtìlẹ̀ ṣọ́ọ̀bù ní pé ṣé eléyìí kò ní ipa òbí kankan lára láti àwọn àti pé ṣé kò tako ṣèlú àìsí Islam ẹgbẹ́ ìdàgbàgbà náà ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaykum ورحمة الله وبركاته wa السلام ورحمة الله وبركاته يا بات سمع ipò ní ọjọ́ kejì nínú oṣù al-muharram ìjọra fourteen forty seven eléyìí tó túmọ̀ sí pé kàlẹ́ndà hijira tuntun tó tó ti bẹ̀rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kó so muharram ọ̀kan lọ́jọ́ nínú àwọn oṣù mẹ́rin àbọ̀wọ̀ nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin àbọ̀wọ̀ tó wà ní oṣù méjìlá tí máa bẹ nínú ọdún olúwa ẹlẹ́dàá wa ó ṣe káṣàbò sílé wọ ní gbogbo ìgbà lọ́jọ́kọ́jọ́ láyìíká yìí ṣùgbọ́n jíjẹ́ ìwọ rẹ̀ láwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú àwọn oṣù tó ṣe pinnu rẹ̀ láti rí lọ́lùkárẹ́dá lọ́lùhẹ́jà almuharram àtòṣù rajab àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí olú ẹlẹ́dàá wa ó ṣe kásáàbòsí lè wà nínú wa oṣù almuharram tọ́jú oṣù àkọ́kọ́ eléyìí tí a wà lọ́jọ́ kejì nínú rẹ̀ yìí ọ̀kan ni nínú àwọn oṣù eléyìí tó ṣe pé àwọn àjọsìn kan wọ́n wà nínú wọn tó yẹ kí téèyàn bá lè sojú kòkòrò láti ṣe wọn èèyàn gbà wọn ládá ńlá òun náà nípa Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní yàtọ̀ sí sòyàmù Ramadan kò sí sòyàmù téèyàn tó ṣe tó dàbí èyí táwọn bá tún lè ṣe nínú oṣù al-Muharram náà la nínú yìí tó túmọ̀ sí pé àwọn tó fẹ́ ṣe olórí borí nípa kásìtì Allah kátẹ́lí tá nàbì sallallahu alaihi wasallam ààyè wà fún yín níbí láti ṣe sùyàm kẹ́kẹ́ nuró sẹ́sìn fún Allah nínú oṣù al-Muharram látọ̀ náà oṣù al-Muharram eléyìí tá a wà nínú rẹ̀ yìí nínú oṣù yìí náà láti rí Tasu'a àti Ashura Tasu'a àti Ashura ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá oṣù àmọ́ ìpẹ́ ṣáájú kánàbì sallallahu alaihi wasallam kí Allah tó ṣe lánàbì ní tí máa ṣe ṣìyàmù Àṣúrà ànábì tí wọ́n ṣe al-Madina ó tún bá pàwọn Yahud ní Madina àwọn náà ṣe ṣìyàmù Àṣúrà kékeré kí n ti jẹ́ lẹ́yìn náà ṣe ń ṣe ṣìyàmù Àṣúrà aláwọn èèyàn láyé jàhìlíyà àwọn kò fárú Quraysh àwọn náà máa ń ṣe sùyàmù àṣúrà ànábì dé Mẹdínà ọba pé àwọn Yahud àwọn náà máa ń ṣe kí ló dé tiyín ti jẹ́ wọ́n ní ọjọ́ òní iná lọ́jọ́ tí olúwa fún ànábì Musa alayhi salam níṣẹ́gun lórí Fìràhùn àtàwọn ọmọogun rẹ̀ ìdùnnú ayọ̀ ọpọlọwà fún Fìràhùn àtàwọn ó dojú ti Fìràhùn àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ó fún Musa alayhi salam àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ó fún wọn níṣẹ́gun lórí Fìràhùn ìdùnnú rẹ̀ làwọn fi ń ṣe sùyàmù ànábì sallallahu alayhi ṣe ó sì pa àwọn náà láti pé ká ṣe é torí pé àwa la lẹ́tọ̀ọ́ sanabi musa alayhi salam yọ àwọn kèfèrí lọ torí ẹ̀ àwọn ìjọsìn eléyìí tó wà nínú oṣù al-muharram òun náà ló ti gbọ́ yẹn gbogbo àwọn ìjọsìn yòókù gẹ́gẹ́ bá a ti ṣe máa mójútó àwọn ìjọsìn lọ́jọ́kọjọ́ láyé gbogbo iná la máa mójútó wọn nínú oṣù al tó bá yẹ ní ti ẹni tó bá fẹ́ ṣoṣo yá nínú oṣù yìí kọ́ máa ṣe lọ pẹ̀lú ẹ̀mí anabi sallallahu alaihi wasallam pẹ̀lú àṣẹ eléyìí tó fi ṣàlàyé fún wa pé sòyàmù nínú oṣù yìí lọ́lọ́lá jù lẹ́yìn tí rọmọbọn bákan náà àtàṣọwá àti àṣọra tí èèyàn gbìyànjú láti jẹni tó ṣe pé ó kópa ń bẹ lẹ́yìn ìjọba tó bá fi nǹkan dógò sí ọwọ́ èèyàn látàrí owó eléyìí tó ṣe pé wọn yá lọ́dọ̀ èèyàn nígbà wọn fi dógò sọ́dọ̀ èèyàn dàbí mọ́tò ẹ̀rọ alùpùpù máṣíìnì kẹ̀kẹ́ téèyàn máa ń fẹjẹ wà wọ́n a ní sáà lè máa lo nǹkan yún fún gúngùn àbá àgbọ́dọ̀ lo fún gúngùn lo fún gúngùn nítorí pé torí kí ló fi fẹ́ sọ ipò ọ̀fẹ́ máa gùn ká kìí ṣe pé nǹkan yẹn kò ní wà ní nǹkan tí ó wà ń pò pé yóò ṣe máa lò láì o lè o lè o lè jẹ́pọ̀ dáko sí kó fi máa bá wọn gbé mọ́tò kó máa bá wọn fi gbé gbóná láàrọ̀ láàrọ̀ kó má jẹ́ kí nǹkan kan padà sí ẹ̀rọ rẹ̀ àmọ́ pé ọkàn wa dáko sí ọmọ gun mọ́tò kà lórí kí ìwọ ló ní mọ́tò wọ́n yáwó lọ́dọ̀ rẹ̀ wọ́n fi mọ́tò dógò kò fún ọ lẹ́tọ̀ọ́ láti máa gun mọ́tò nǹka ṣùgbọ́n lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá jẹ́ pé nǹkan gùn tán fi dógò sọ́dọ̀ rẹ̀ tán fi dógò sọ́dọ̀ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú nǹkan abẹ̀mí hmm. bíi ràkúnmí bíi ẹṣin bíi kẹ́tẹ́kẹ́tẹ́ bíi ìbáka láwọn nǹkan tó ṣe kí wọn ò ní sẹ̀mí láì jẹ́ pa fún wọn lóúnjẹ kò sì lè ṣeé ṣe tó jẹ́ pé bóyá ni tó fi dógò sọ́dọ̀ èèyàn náà lèèyàn máa lọ béèrè oúnjẹ lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ ìwọ tán fi dógò sọ́dọ̀ rẹ̀ kó rẹ̀ ọmọ bá ṣòfò ìwọ náà lẹni tó ṣe pé ọmọ ṣètọ́jú wọn tó bá ti wá ń ṣètọ́jú àwọn nǹkan tán fi dógò sọ́dọ̀ rẹ̀ yìí kò sí nǹkan tó burú lábẹ́ òfin ṣẹ̀ríà látàrí owó tó ná láti fi tọ́jú àwọn nǹkan kan lè máa gbẹ lẹ́mìí láàyè ṣẹ̀ríà gbà fún ọ̀pọ̀ lè máa gùn wọn ṣẹ̀ríà gbà fún ọ̀pọ̀ lè máa gùn wọn pẹ̀lú owó tí wọn náà ná lé wọn lórí láti fi máa bọ́ wọn ẹlẹ́yìn ìjọba yàtọ̀ sí mọ́tò yàtọ̀ sí ẹ̀rọ alùpùpù wọ́n nílè má mú tó máa ń ṣe sọ láti fáwọn tí lè bá dé kó tó di kó ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ yóò sálámà sápọ̀ ọ̀tún yóò tún sálámà sápọ̀ òsì nínú àwọn jàmáà tó fẹ́ ṣe sọ láti lẹ́yìn rẹ̀ eléyìí ò sínú súnà nàbì sallallahu alaihi wasallam ike tí lè máàmù bá dé o kọ́kọ́ sálámù sáwọn jàmáà lápá ọ̀tún kó tún sálámù sí wọn lápá òsì kó tó ṣe takbiratul ihram. àmọ́ ẹ̀ pé ìmọ̀ olópin ẹlẹ́bi lè máàmù yìí àdìkì wọlé lẹ́yìn tí wá táwọn náà fi jọ pa nǹkan sí rẹ̀. zero eight zero eight five six seven. 776 08085 67776 àti plus 234 8083293896 plus 234 8083293896 ẹjẹ́ tí mo tó alẹ́ tí pé di evening láì dáálá tó bá di ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé ọ̀sẹ̀ tí ó ń bọ̀ kìí ṣe tí ọlá ọdẹ yìí ti ọ̀sẹ̀ tó ń bọ̀ bíbẹ̀ láì sára ìdánilẹ́kọ̀ọ́ alábàríkà ní tí a mọ̀ sí hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ tí mọ̀ sí dédé ọjọ́ karùn-ún oṣù keje bàkàtàbíyà 2025 bíbẹ̀ láì sára ní alimọ̀dínà center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú mọ́ọ̀ṣọ́ ọ̀nà ni yóò tún wáyé ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àṣẹ́ àdókòrò ṣọ̀fùdín gbadébọ̀ rọ́jí hafizahumullahu wàrà àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ ní ibi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yìí tààpù ní hudan wa bushra ní al-Madina center papọ̀ abẹ́dẹ̀ nílùú gbọ́nsọ atára ń gbọ́ káwọn sọ fún àwọn tí wọ́n ti gbọ́ aláàfin rọrùn adẹ̀ṣù ẹnìkọ̀ọ̀kan wájú ìgbà náà lọ zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine one wa salaam wa rahmatulah ọba yẹn tún pè ìbéèrè yìí.

tó yẹ tó ó lẹ́yìn rẹ̀ tó dìde Alhamdulillah, hijira, eléyìí ti ṣe gbígbé ẹ̀sìn sá kúrò níbi tí kò ti rọrùn fún ni láti rẹ́sìn òdodo ṣe lọ síbi tí yóò ti rọrùn fún ni ṣe bẹ́ẹ̀. nǹkan kan ni kí olúwa ẹlẹ́dàá wa tó ṣe lófin fún anábà muhammed sallallahu alayhi wa sallam àtúnwò àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ títí di jọ́gbìn dàlùkìyàmù. nínú àdéhùn anábà muhammed sallallahu alayhi wọn ni la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawbah wa la tanqati'u at-tawbatu hatta wọ́n ní hijron ní tán títí títí tó bá ò fi tán ètò bá ò sì ní tán títí tó fi di pé òun yọ gba ibùwọ̀ rẹ̀ ètò túmọ̀ sí pé hijron máa bẹ bẹ́ẹ̀ tíjọ́ gbọ̀ndàkúyàmù wọ́n fúnlẹ̀ mọ́ wọn ò jẹ́ kó rẹ́sìn ṣe níbi kan kì í ṣàwáwí kúrò níbẹ̀ kọ́ lọ síbi tó ti rọ̀ ọlọ́run láti ṣẹ̀sìn orí rẹ ni wọ́n fi sọlẹ̀ ńlẹ̀ yìí orí ló fi wọlú yìí kì í ṣe pé orin wọbẹ̀ èyí tó rí kó fi wọbẹ̀ tí ọba ti rọ̀ ọlọ́run láti ṣẹ̀sìn ẹ̀sìn ní kókó ẹ̀sìn ní bàbàrà torí pé ó kù tó a bá kú kí ni nǹkan tó rò pé ó ṣẹ́kù fún ọ ìdí nìyí tó fi jẹ́ pé hijira ń bẹ títí fi jọ́gun dàkúyàmù hijira òdodo ẹsẹ̀ hijira àtàwọn aládàádálẹ̀ o hijira mm-hmm. àtàwọn tí ó gbẹ́sìn yìí kan tanra wọn dànù tó jẹ́ pé wọ́n á lọ mú àyè kan sí ẹ̀yìn odi ìlú nínú gbólọ̀ wọn làwọn ò lè bá àwọn èèyàn ṣe nítorí pé gbogbo wọn ti di kèfèrí àwọn nìkan làwọn jẹ́ mùsùlùmí mm-hmm. subhanallah ẹ wàá fi inú gbólẹ̀ náà ẹ wá sí gbòòrò ẹ lè fẹ́ repo bafin lọ́dọ̀ àwọn kèfèrí ẹ finú gbólẹ̀ ẹ wá sí gbòòrò ẹ lè fẹ́ ra búrẹ́dì lọ́dọ̀ àwọn kèfèrí ẹ finú gbólẹ̀ ẹ wá sí gbòòrò ẹ lè fẹ́ ra aṣọ lọ́dọ̀ àwọn kèfèrí ìbá yẹ kọjá pẹ́yìn nìkan tẹ́ máa ra yín fẹ́yìn nìkan mùsùlùmí tó ṣẹ́kù láyé iná lọ yẹ kẹ́ máa ṣe gbogbo ní tẹ́ǹfẹ́ fúnra yín kẹ́ máa fà bọ́ táwọn kèfèrí ṣe jẹun kẹ́ máa fi bàtà tán ṣe kẹ́ máa fi kẹsì má jẹni tó ṣe pásọ tí kèfèrí ṣe ẹfi sọrùn so bẹ́ẹ̀dì ibùsùn táwọn kèfèrí ṣe ẹ gbọ́dọ̀ fi sùn ká tó wá pé kàtífà wọn eléyìí tí wọ́n ṣe ìlẹ́lẹ̀ lọ́rẹ́ kẹ́ máa sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkàràmọ̀kùnmọ̀ wa hijira òdodo yóò máa bẹ títí di dọ́gbìn dàlùkìyàmà hijira tí àwa sọ yìí báyìí Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n fúnlẹ̀ máa nàbì ní Mẹ́kà tí kò rọrùn tí ọ̀rọ̀ gbọ́ fánàbì láti ṣẹ̀sìn níbẹ̀ kó kúrò ní mẹ́kà kó sípò padà lọ sí alimadina so eléyìí á jẹ́ ìgbésẹ̀ ńlá eléyìí tá a náà ti gbé lẹ́yìn ìgbésẹ̀ yìí ó lọ ẹlẹ́dàá gba ìsìláàmù láàyè ní alimadina ó débi pé kò sí ilé kan ní alimadina àfi kó jẹ́ pé ìsìláàmù débẹ̀ kò sẹ́kọ̀ọ́ ẹnìkan ní madina àfi kó jẹ́ ẹni tó ṣe é pé wọ́n ń jà fatafata fún ìlọsíwájú ẹ̀sìn islam àwọn kèfèrí àwọn ọ̀tá àwòjú tí wọ́n ti hàn gbangba báyìí àti màtàlóni tí ń fẹ́ ìlọsíwájú fún islam àti mọ́tàlẹ́ ní tí ń fẹ́ ìfàsẹ́yìn fẹ́sìn islam lẹ́yìn ìgbà táwọn ẹ̀dẹ̀ sallallahu alaihi wasallam tó ti ṣe hijira lọ sí al-Madina hijira ẹ̀kọ́ ńlá tó kọ́ wa náà ni pé àwa náà lára níbikíbi tá a bá wà tí ó bá ti rọ̀ wá lọ́rùn láti ṣẹ̀sìn dáadáa kó ń bẹ̀ ìlú ni àdúgbò ni agboolé ni kó ń bẹ̀ kọ́ lọ síbòmí nítorí pé torí kó o lè bá a ṣẹ̀sìn olúwa ẹlẹ́dàá wa ṣe ṣẹ̀dá rẹ̀ má jẹ́ káwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ àwọn dòkútà àdìgbòlù níwájú rẹ̀ pé àwọn ò ní fẹ́ àwọn ò sì ní ya ojú àwọn sílẹ̀ káwọn orí ọpọ́n sẹ́sìn Islam káwọn ọmọ táwọn má di ọlọ́nà má jẹ́ kí wọ́n rèrè jẹ lórí ẹ̀ lọ́síbòmí. ẹlẹ́kejì nínú ẹ̀kọ́ ilé ìtàrí kọ́ nínú hijra wọn náà nípa nàbà Muhammad sallallahu alayhi wa sallam ènìyàn ní gẹ́gẹ́ bí àwọn ènìyàn yòókù ní tí máa ṣèyàn ní máa ṣe òun náà ṣùgbọ́n ènìyàn tó lù wá gbéga lórí tiwa nítorí pé pọ́ńtù lásán làwà ṣùgbọ́n àlàyé sallallahu alaihi wasallam olúwa ṣàlẹ́sà ó ṣe lánàbì rẹ̀ ó tún ṣe ní ìrànṣẹ́ rẹ̀ àwa kìí ṣànàbì àwa kìí ṣe ìrànṣẹ́ tó ń ti bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá wa ó mú kọjá pé n tí máa ṣe ọmọ èèyàn ó ṣe ànábì ní ìdààmú wàhálà láti Mẹ́kà lọ sí Mẹ́dínà olúwa ẹlẹ́dàá wa ó lágbára láti pé kánàbì sallallahu alaihi wasallam kó dojúkọ yájúkọ bára rẹ̀ Mẹ́dínà wọ́n tó ń sin anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn allah wọ́n tó ń pe anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn allah kójú lè bá tiọ́ kó lè bá mọ̀ kó lè àmì lọ́wọ́ ọ̀sẹ̀ bọ́ lásán ni ọ́. bákan náà hijira tún fi hàn wá wípé gbogbo níta bá fẹ́ ṣe ọ̀nà tí wọ́n bá máa gbà ṣe tí ọba ti takò ti allah ẹ̀sìn islam ọ̀takò kí wọn náà ṣe ọ̀fẹ́ lọ sí madina láti mẹ́kà ó rìn yìí o àbí kó kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kó gun àmọ́ àwọn kò mọ wọ yàrá mọ bára mi madina láti nílé mi nísìn màá bára mi ká bá ibẹ̀ ti ṣe ní bọ́m̀bẹ̀ ní bọ́m̀bẹ̀ láì jẹ́ lọ airport ọlọ́wọ́ bàálù so àwọn asọ̀kalẹ̀ ń jídà láti jídà wọ́n gbé ọlọ́mọ́kà ọlọ́sẹ̀ sọ̀lá oṣù tún padà lé àwọn àníwọ̀ yàrá jáde ní òpùrọ̀ burúkú àbúrò alálùjá mi torí ẹ̀ eléyìí nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ni bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú lọ́gbọ́n kàkàrìrì lórí ayé akọ̀wé tó akọ̀lé akáàtì tí ọba ti rọrùn fún ọ láti ṣẹ̀sìn dákun fi gbogbo ẹlẹ́kọ́ máa lọ torí pé ẹ̀sìn rẹ ló gbé lọ tó ń bá ń lọ kò síbi tó gbélé lọ ẹ̀sìn ló gbé lọ tó ń bá ń lọ kò síbi tó kó mọ́tò lọ ẹ̀sìn ló gbé lọ ń bá ń lọ gbogbo pòórọ́ eléyìí tó ń dìmú tó ṣe pé náà ní tàn jẹ kò síbi tó gbé lọ òun náà àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nìkan á sí nínú ẹ̀kọ́ tẹ̀sìn tó fi kọ́ wa. wípé nígbà tí kàlẹ́ndà kan bá tán tí kàlẹ́ndà kan bá dé ká máa ṣayẹyẹ ká máa ṣàjọ̀dún hmm. ká máa jẹ́ ẹni tó ṣe kóra tuntun eléyìí ò sínú kẹtẹ́sì Islam sọ wípé ká máa ká máa ti torí rẹ̀ ká máa ṣàjọyọ̀ ká mi tuntun bẹ́ẹ̀ ni pé ọmọ pé ìwọ yìí òun súnmọ́ sáré lójoojúmọ́ lánàá ọmọdún mélòó ni hmm. ní ìṣe tí dé báyìí báyìí ọjọ́ orí rẹ̀ tún ti lékún sí i hmm. eléyìí tó túmọ̀ sí pé múra kó lè ó kù múra kó lè ọjọ́ rẹ̀ ń dínkù kò sí tàbí ṣùgbọ́n oníkálukú wa nígbà rẹ̀ bá pé kúkú ní òkú ha hmm. eléyìí fi hàn pọ́jọ́ ayé ń sáré níjọ́ náà la mú kàlẹ́ndà fourteen forty six hmm. tó tún ti di fourteen forty seven báyìí nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ nípa àwọn mùsùlùmí yẹ kí á ká mú kàlẹ́ndà ti Islam yẹn náà ní kókó ká máa àwọn ọjọ́ bí kàlẹ́ndà ti ṣe ń ka ọjọ́ ká sì máa ma òǹkàwó la wà lọ́jọ́ òní hmm. nítorí pé tí ọ̀rọ̀ kan lè máàmù lè máàmù á lọ dúró ní báyà pápá àṣírí àwọn ọmọ nílé ẹ̀kọ́ àbí ní pápá àṣírí àwọn àgbàlagbà bíi stadium kan hmm. á máa jẹ́ pé àwọn ọmọ wa máàkì níwájú lè máàmù náà wá dúró pékin pékin ṣé lẹ́yìn ní Islam hmm. lẹ́yìn ẹ̀sẹ̀ Islam jáde akérèmọkọmọ wa wọ́n ní lè máàmù àtòrí jẹ lẹ́yìn kó tó di pé èèyàn ò máa jẹ́ ẹni tó fẹ́ síwájú àwọn èèyàn nídìí ẹ̀sìn ìmà ní kọ̀kọ̀kọ̀ èèyàn mà nípa ẹ̀sìn dáadáa kó mọ̀ lọ jẹ́ pé ìwọ tó yẹ kó máa tó lọ́ọ́ máa dàrú hmm. ìwọ tó yẹ kó wà ń pọ̀ ẹni tí wọ́n máa la àwọn èèyàn lọ́yẹ̀ tí wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ntẹ̀sìn wí ìwọ náà lẹni tó ṣe pé àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ ni wọ́n máa fọ́ ń hmm. ẹni tó sì máa tò sẹ́yìn imam pàápàá jùlọ ní sáfù alákọ̀ọ́kọ́ à ń fẹ́ kí wọ́n jẹ́ àwọn olùmọ̀ àtàwọn ẹni tó lóye tó ní làákàyè olùmọ̀ ẹni tó lóye tó ní làákàyè nítorí àwọn eléyìí látàrí ìmọ̀ tí wọ́n ní tí màmú bá fẹ́ ṣàṣìṣe wọ́n pè sọ́nà bákan náà àwọn tó ní làákàyè wọn ní sàṣùn péye lórí sọ̀lá wọn á jẹ pé nǹkan míì ni wọ́n ń rò nǹkan míì kan ń rò wọn ó ti mú wọn gbàgbéra bí pórí sọ̀lá ti làwọn wà àwọn torí tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ bó ni lè má mú pé ìgbà tó ti dìde ẹ̀yìn pé padà pé kó jókòó ó sì lè jókòó hmm ó ti dìde ní rákà ẹlẹ́ẹ̀kejì tó ti parí kò jókòó tashahhud ó sì lè padà tó náà bá nímọ̀ hmm. àyìn ṣe lè pè padà tẹ́yìn náà bá mọ hmm. so bákan náà ìmáàmù tún jókòó ní rákà ẹlẹ́ẹ̀kẹta kí ló mú jókòó hmm. rákà mẹ́rin là ń ṣe nígbà tí mo bá ti gbàgbé tashahhud. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four. اجلوا الرجوع مع الفريق الحنفي هذا ربانيهم وعليكم السلام ورحمة الله وبركاته نعم ìbéèrè ní tẹ̀síwá agbọ́n sókè díẹ̀ sí àti rọ́bálá àlẹ́kàtàwọ̀ kọ́lá wà ilẹ̀ ìfà àlàkùnrin

àti ẹ̀. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ inni masani ad-darr wa anta arhamur rahimin rabbi inni masani ad-darr wa anta arhamur rahimin rẹ̀ olúwa mi àbúrú sẹ́mi ìnira sẹ́mi ìnira sẹ́mi olúwa bá mi gbé kúrò ẹlẹ́yìn nítorí pé a ti mọ̀ á kò jẹ́ kí anabi Ayyub alayhi salam kó wí nínú àdúrà rẹ̀ ìrẹ́ olúwa ìnira ṣe mí etí òwe bá mi gbé kúrò wa anta arhamur rahimin torí pé ìwọ ńlọba tí máa kẹ́ àwọn ẹrú rẹ̀ lọ́nà tó ṣe wípé ọ̀pọ̀ ju bọ́ nìkẹ́ni ti ṣe lè kẹ́ni lọ bákan náà rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir olúwa ìwọ làwa gbẹ́kẹ̀lé o ìwọ la bá dúró wa ilayka anabna ọ̀dọ̀ rẹ la ṣẹ́rí padà sí wa ilayka al-masir ọ̀dọ̀ rẹ níbo padà sí wa eléyìí òun náà lẹ́lẹ́kejì wọ́n rán yàn níṣẹ́ pé bá ń ra nǹkan wọ́n wá dín wa lówó sí iye tí wọ́n fún wa náírà mẹ́wàá ni wọ́n ní kára wọ́n tà fún wa náírà mẹ́sàn náírà ká tí wọ́n dín wa síta ni tó ń rán wa ń sẹ́ni àbẹ́ni tá a rán níṣẹ́ kó máa jówó òrìnnà rẹ̀ tí wọ́n bá rán wa ń sẹ́ àwa ti ṣe fẹ́ rí náírà kan ẹni tó rán wa ń sẹ́ òun náà ló ní owó tí wọ́n dín kàkà tí wọ́n tà fún náírà mẹ́wàá wọ́n ta fún mẹ́sàn ẹ fi náírà kan jíṣẹ́ fún tí náírà kan bá di tẹni tá a bẹ̀ ń sẹ́ àtọ̀dọ̀ ẹni tó bẹ̀yìn sẹ́ ni ó ti bọ́ sọ́dọ̀ yìí. ṣáàkìrọ ṣukura hamuda gbogbo àwọn orúkọ yìí pé bó láti ṣe lè fi sọ obìnrin tí bá ń ti ń pè náà ni ṣáàkìrọ ilé yẹn ti dédé ṣáàkìrọ yẹn ni pé ṣáàkìrọ̀tùwà obìnrin olùdúpẹ́ fún Allah mọ́ṣúkúrá ìpèkúpè ni lédè lárúbáwá ṣúkúrá ìpèkúpè ni bákan náà amúdá ìpèkúpè ni hàmídá hàmídá humud awa humud awa. كما تصح حمودة قل الله أما حمود قسي يدي الأرض حمود سو حمود حمودة يعطي ذا ذلك فأنا يعني، آه، ممكن ذكرى وني فكرة سو ذكرى قسي ذاكرة ذاكرة كما يعني جاء ذاكرة الله zakiratullah olùṣèrántí allah obìnrin tó ń ṣèrántí allah ó kọ tí ó ti pé ìtumọ̀ rẹ̀ lè dáa ni àmọ́ bí o bá ti máa pèpè púpè lásán ni síkírá kí ni jẹ́ síkírá zakiratullah bẹ́ẹ̀ náà ni a sọ pé rizqa rizqa rizqa ẹ̀wọ̀ rizqa of wọ́n ní rizqa ó ti dìpẹ́ púpè tó ń ti pọ̀ náà ga fúnra ara rẹ̀ kò gbọ́dọ̀ gba táà hmm. àní sọ pé rizikatu lóbìnrin nù ẹ sọ pé maruzuka hmm. maruzuka ẹni tá a rọ̀ lọ́rọ̀ ẹni tá a rọ̀ lọ́rọ̀ kò sí tàbí ṣùgbọ́n pé àwọn ọkùnrin ti pọ̀ ní lílò hmm. àwọn bàbá bàbá alátọjọ́ tó ti pẹ́ wọ́n sì ti ń sọ àwọn ọmọ ó tí a bá ti ń gbọ́ ẹni tí wọ́n ti fi sọ kó o máa tún bó ti ṣe máa pè tí wọ́n sì máa pè wọ́n náà kó tún ṣe kò léwà ẹni tí ó bá gbèrò láti sọmọ lọ́kàn nínú àwọn orúkọ yìí tó ti wọ́pọ̀ yìí ẹ máa ṣèwádìí kí ẹ fi máa ma báwo lẹ́yìn ó ti ṣe sọ. alhamdulillah àmọ́ pọ̀pọ̀lọpọ̀ ti tají báyìí tó tí eh, ọkọ àtìyàwó bímọ tí ọkọ wa ń sọ fún ìyàwó pé orúkọ wo ni ká sọ ẹ̀nà pé nígbà kan bàbá tí wọ́n bímọ fún. Hmm kò ní jẹ́ kí ìyàwó tó bímọ fún un kọ́ ọmọ orúkọ wo pàtó lòun fẹ́ sọ ọmọ kó tó di kó gbórúkọ ọmọ jáde so Islam ò sì kọ̀ kó jẹ́ pé bóyá ogun ìyàwó rẹ̀ gbọ́ àbẹ́tí ẹjọ́ jíròrò pé inú kọ báyà tó kọ báyà èwo ni ká sọ ọmọ yìí so bó tilẹ̀ jẹ́ pé tí ìyàwó bá ní eléyìí ló ń sọ eléyìí ni ká sọ tọkọ lélẹ́yìí ni mò ń fẹ́ tọkọ lọ́gbọ́dọ̀ lékè ẹnìkan sọ pé nísìnyí òun jẹ́ Abdulrahman ìyàwó òun ọmọ táwọn wá bí ọjọ́ kùnrin ìyàwó wa ni Abdulrahman náà ní kò sọ kọjá pé orúkọ bàbá lorúkọ ọmọ tó ọkọ wa pé à ah, kóun ó béèrè òsì tàbí ṣùgbọ́n bí òun àti ìyàwó rẹ̀ ti ti jọ ń fi kò lókun lórí orúkọ oníkàwọn sọmọ nítorí dání so ṣùgbọ́n bàbá ti ṣẹlẹ̀ máa jẹ́ Abdulrahman tọmọ náà máa jẹ́ Abdulrahman so nítorí pé orúkọ ìtumọ̀ rẹ̀ ni ní tí wọ́n fi máa dá wa mà tí mo máa ń orúkọ tèmi ní abdulrahman abdulrahman abdulrahman abdulrahman ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n máa bí àwọn àrújú torí pé abdulrahman bàbá là ń sọ ni àbí abdulrahman ọmọ àwọn àgbà abdulrahman junior abdulrahman senior ṣé láàrin bàbá àtọmọ lẹ́ẹ̀ma junior àti senior nígbà tí èsì kéèyàn máa ń ti ń sọ ẹ̀ẹ́n máa kéńtì bàbá fi jọmọ lọ́kọjá junior and senior torí ẹ sọ ọmọ yín lórúkọ mi orúkọ pọ̀ púpọ̀ hmm. ẹ sọ lórúkọ mi kátẹ wá pé ọmọ tẹ̀yìn bíun ẹ fẹ́ sọ lórúkọ bàbá tiyín hmm. kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ hmm. lókun ìgbà tó kọ bàbá tí nínú àbájọ ọkọ tó dáa tí èsì pé sọkúsọ ni wọ́n sọ wọ́n ẹhẹn mọ kí láyé jọ wọ́n kàn lè pe alókọ kan tó yẹ kó ní ní tí wọ́n ní láàní kí ni jẹ́ láàní láàní bóyá Abdul Awwal ìní wọ́n pè láàní wọn náà sọ ma ní láàní ọmọ Abdulrahman láàní. Hmm. Ah, so kò ní dáa báwọn ẹ wádìí tẹ bá ti wá wádìí àwọn olùmọ̀ pọ̀ láyìíká yín ẹbí wọn léèrè pàápàá jùlọ àwọn tó mà nípa súnà ẹbí wọn léèrè orúkọ báyìí la fẹ́ sọ ma so kí wọ́n sọ fún yín Allah azza wa jalla yóò bá wa wo àwọn ọmọ náà yóò da wọn sí yóò sún ọlọmọ alábàárìkà hmm. ẹni tí ìpọ́njú ọmọ sì mú olùwẹlẹta wa yóò bá wa tù wọn nínú yóò fún ọlọmọ alábàárìkà àwọn ẹni tó ti bí wọn ò ní yàn kú mọ ọ lọ. Hmm. ẹ lórúkọ nínú Hello. Orúkọ ẹni tí ẹ ti ń pè yìí. Ìbéèrè yìí. Náà. Tí sẹ́kọ́n lè ṣe ogun yẹn tí wọ́n lè fún wọ́n lè fún nítorí wọ́n fún ogun ẹ̀ tí a kàn gba àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ogun ẹ̀ èyí tó ń pè ọ́ mìíràn ni o tó kọ̀kọ́ fẹ́ béèrè ká mọ̀ nípa ètò onímọ̀ tó à ń ṣe abẹ́fẹ́lú kọ̀kọ́ tó ẹ̀ tó ṣe ìṣẹ̀kọ̀ tó ń dáwó rárá tó wá fún pé ogun pẹ̀lú ogun tó èsì ní wọ́n fún ogun ẹ̀ àwọn ọmọ ìṣọ̀tọ́ ìṣọ̀kọ̀ fún nínú ẹ̀ lọ́kọ́ àwọn ní ẹni tó jẹ́ pé ọjọ́lá ìsì bàtà ọjọ́lá ìsì àwọn èèyàn wọ́n ń dá owó so wọ́n ní owó ń ṣe wọ́n kò lọ fún un gẹ́gẹ́ bí ara ogún ni àbí yóò máa jẹ́ sọ́dákọ̀ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀. sọ kókó ni pé. Alhamdulillah ọkọ ni pé ẹni tí ó kú. ẹ̀rọ orúkọ yàn sáré náà sọ́lá wà ṣàtìlá. ìbéèrè mi. Ṣé ẹ̀yìn kí ni ìbéèrè yìí ni ìdẹ̀tún mi? Àbójútá. Ọmọ ìdára Uh, I have a Center of Excellence with plastic education component achievers from assurance outcome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbi tí ìbílẹ̀ bàbàrà ẹ̀kọ́ fọ́jọ́ òdúdá pọ́nbélé Alimadina School pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀gádà ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ìgbó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀kí Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tọ́pátà àgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary. Láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè lágbáwá ẹ̀sìn sáàmù sì dẹ́mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn tó gbóyìn gbóríyìn. Àyẹlẹ́gbẹ̀bọ́dì náà sì bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́. Alimadina schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Alimadina Center, Papa Bede area, Ogbomoso. Our Arabic and Western education programs A nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Al Madina School at gmail.com or call 0032 85 0460. Al Madina School, Papa Bebe area, Ogumasho, inspiring excellence. alhamdulilayi owó tí wọ́n dá fún òkú lẹ́yìn ikú rẹ̀ bóyá wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láwọn àwùjọ míì àmọ́ ti kú ọ̀tá rẹ̀ wá ń dáwọ́ fún pípọ̀ náà hmm. tó bá jẹ́ kí wọ́n bá ṣe bẹ́ẹ̀ hmm. láyè kan owó yun á dàpọ̀ mọ́ ní tó kù fi sílẹ̀ sáyé hmm. á dàpọ̀ mọ́ ogún tá a fẹ́ pín yóò jẹ́ ti àwọn ọmọ ìyàwó àwọn òbí tó kù bá fi sílẹ̀ sáyé ó súnmọ́ kó jẹ́ pé àwùjọ tá a bá ti rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ àánú àwọn ẹni tí òkú fi sílẹ̀ ni ló ṣe àwọn èèyàn bóyá bí òkú yẹn kó sì tó dòkú bó ti ṣe jẹ́ èèyàn dáadáa tó wúlò fáwùjọ lọ́wọ́ á ṣe àwọn èèyàn láàánú pé lílọ tó lọ yìí kò ní jẹ́ nǹkan tó rọrùn fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àwọn òbí tó fi sílẹ̀ sáyé pàápàá jùlọ kì í ṣẹni tó fi owó kan tó ní láárí lọ títí sílẹ̀. Si kọ́mọ́ wàá jẹ́ pé ọ̀rọ̀ àwọn ìyàwó àtọmọ àtàwọn òbí rẹ̀ tó fi sílẹ̀ yìí yóò padà di nǹkan tó ti pé wọ́n di nǹkan àánú táàsì ní lẹ́ni sàánú wa hmm. níṣẹ́ tí ikú rẹ̀ ṣẹlẹ̀ ní yàjóyàjó yìí èmi o mo fi five million lẹ̀ ẹnìkan náà fi ten million lẹ̀ ẹnìkan hundred thousand ẹnìkan kí n gbogbo owó tán fi lẹ̀ á kó mọ owó tó kù fi sílẹ̀ ṣàyè ni á wàá pín fún wa nípìn ogún àmọ́ kí wọ́n fowó yẹn lọ àmì fi lọ kọ́ mọ́ṣáláṣí sẹ́yìn bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí bùn òkú ọ̀tọ̀ ni owó tẹ̀yìn ń dájọ́ yìí tẹ̀yìn ti ń sọrí pé òkú lẹ bùn tẹ bá ti bùn òkú lówó ẹni tí ó jogun rẹ̀ ní ọgbà hmm. àwọn nísìnyí tó kù bá ní owó kan tó ní láti gbà lọ́dọ̀ tí ṣé tó bá ti kú owó yìí gbé nǹkan tí ò ní gbà mọ́ yọ gbà ikú rẹ̀ ò pé kọ́ má gbẹ̀tọ̀ rẹ̀ má tán rẹ̀ dànù kí ẹni tí wọ́n kú jẹ lówó ti kú á pàdé níjọ́ gbéǹde bóun bá kú ẹni tí ó jogun rẹ̀ wà nítorí tó náà bá jẹyàn lówó irú ẹ̀yin náà lọ bá àrùn tó fi sílẹ̀ sáyé torí rẹ̀ owó tí ó fi sílẹ̀ ìrọ̀ yóò jẹ́ tàn tí ó jogun rẹ̀ ẹ̀yin wá ní ẹ fi kún tó fi sílẹ̀ hmm. so iná lówó tẹ dáhùn ẹ fi kún tó fi sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀bùn tó fi kún tó bá yẹ pé mílíọ̀nù kan ló fi sílẹ̀ ó ti di mílíọ̀nù mẹ́wàá báyìí hmm. mílíọ̀nù mẹ́wàá ńlá fáwọn ẹni tó fi sílẹ̀ sáyé ẹnìkan bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí fún ẹ lè sọ pé a dáwó bá a fẹ́ fi kọ́ mọ́sálásí bùn òkú yìí eléyìí ọ̀tọ̀ tẹ bá dáwó tẹ bá fi kọ́ mọ́sálásí òkú ọ̀gbàládà rẹ̀ ló dindi torí pé kìí sówó rẹ̀ ló fi ṣe torí pé tó bá lówó tí ọba ṣe títí tó fi kú náà tí tó bá lówó tí ọba ṣe títí tó fi kú kò sì sàsọ́ọ̀lẹ̀ pé ẹ bá mi ṣe lẹ́yìn ikú mi bẹ́ẹ̀ bá ṣe náà ó dindi ní ọ̀gbàládà rẹ̀ eléyìí ìjọba ṣe jẹ́. ẹ lórúkọ yín o ìbéèrè Mm-hmm. tí ò bá àwọn yẹn ẹ̀kọ́ wá sára àgbààgbà tó lọ síwájú sọ bó ṣe wá síwájú ọ̀wá mọ́ tí ó yẹ kó ṣe mọ́ pé bóyá méjì ni wọ́n ti lọ sẹ́yìn wọn àbí mẹ́ta ló ti lọ sẹ́yìn wọn lọ́nà kọjá gbogbo ẹ̀ka àdàrú wọn bá kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀dá kan ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ ẹ̀kọ́ ló yẹ kí ẹ̀rọ fẹ́ẹ́ Alhamdulillah. Wọ́n ní obìnrin tọ́jú ẹlẹ́nu rúnrún ẹlẹ́nu didọtụ tó ṣe pé ebú ní àmọ́ bú ọkọ kò sí ní tí ò lè fọkọ rẹ̀ wé ọkọ tẹ́ǹjọ́ ń gbé ní lọ́kọláya kò sí tàbí ṣùgbọ́n wọn wà láwọn obìnrin tó ṣe pé wọn kì í ronú jinlẹ̀ ó ti gbàgbé fanabi sọ fún wa nínú hadith ilé ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ ọkọ rẹ̀ òun ni jannatuki wa naruk òun là lùjánà rẹ òun náà rẹ tó fi máa bẹ pẹ̀lú ọkùnrin tó fi máa kórìíra rẹ débi pé òun ṣépè fún òun bo kí ló dé tẹ̀ yà kí kálukú ọmọ lọ́nlọ rẹ kọ́ ọmọ tàtà yìí kó bára rẹ tó fi ní rọ́nà lọ́tọ́ bá di lọ́la lódodo àwọn kan wà tí wọ́n dájú ọkọ náà ni ó àwọn kan sì wà tó yẹ pé àwọn máa tijú ẹnu ojú ọ̀ ti láti bọ ọkọ lójú ọkọ àmọ́ kò ní bu ní láti bù lẹ́yìn rẹ̀ ṣẹ́ẹ́sì máa pé torí ojú ọba àgbọ́ là ń ṣe ń sọ létí ọmọ ọkọ yóò tún máa bu létí ẹni tí gbọ tí sọ fọkọ so eléyìí túmọ̀ sí pé ìwà burúkú ni ó pèsè wà tó dáa ìyàwó ọkọ ẹni tó ṣe pé ipò tó ẹni tó kú tó ń bá ṣe dáadáa sí òun tàtàrà rẹ̀ wà lùjẹ́nà ẹni tó kú tó ń bá ṣe ìdásá burú sí òun lè tàtàrà rẹ̀ wọná kò bẹ́ẹ̀ lọ yẹ kí gbogbo obìnrin kọ́ mọ́kọ rẹ̀ èébú ọkọ ò sí lẹ́nu rẹ̀ o èébú ọkọ rẹ̀ ò sí lẹ́nu rẹ̀ à pọ́ máa ṣépè fún ọ̀pọ̀ àìmọye obìnrin sì fẹ́ràn rọ́ ó ti bú ọkọ dárí báyìí láàárọ̀ yìí láì níye ebú nígbà tí wọ́n bá ń tún ara létí pé eré mi náà ló ń búlẹ̀ kan ká ọ̀gbìn wàláì wọn bóyin wàláì yóò tún máa ṣe wàláì lórí rọ wọn á ní sáwọn létí torí rẹ̀ kọ bẹ́ẹ̀ ni tábà ti bá wíta bá wíta wíta wíta wíta ọ̀gbọ̀ sẹ́yìn pé ebú ebú yìí náà ni torí pé ìgbànújẹ́ kò sẹ́ni tí ń fẹ́ kó máa bò ń gbélé gbogbo ẹni tí wọ́n máa mú kẹ́jọ máa rúnrùkúrù kò sẹ́ni tí ń fẹ́ kó máa bò ń gbélé bàbá kọrú rẹ̀ látàrí ipa àti bá wí atúnpọ̀ àwọn èèyàn bá sọ̀rọ̀ àwọn tó pè láká rẹ̀ síbẹ̀síbẹ̀ èébú ti kọ́lé sí lẹ́ẹ̀kẹ́ kò lè má bó èébú hmm. ká kọ́ ọ lẹ̀ kó fi jẹ́kọ̀ọ́ fún àtẹlómìn tó náà bá fẹ́ yàrú rẹ̀ kò sí ní tó burú mbẹ́. ọ̀nbẹ nínú sábàbí tọkùnrin lè ti torí rẹ̀ kọ obìnrin sílẹ̀ tí ó sì ní já sáburú fún un. wọ́n ní káwọn máa ń ṣe sọ̀láàtì láìṣà rákà mẹ́ta ti síwájú kẹ́nìkan tó dé àlùwàlá ìmáàmù já ẹni tó wá dé tí ọba ju rákà ti parí lọ òun lọ bẹ́ wájú tó àkọ́kọ́ bí bẹ́ wájú rẹ̀ gan kò tiẹ̀ tọ́ nítorí pé ìwọ ọba sọ láti láti bẹ̀rẹ̀ àwọn èèyàn ní ìgbà ń bẹ̀ tí wọ́n ti síwájú rẹ̀ dé kí ló dé tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn àti hàn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn àwa là ń bẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ wá dàrú ma lójú kan máa ń tọ́ ṣẹlẹ̀ nù sọ́lá àti gbọ́dọ̀ sọ̀rọ̀ tọ ewu mélòó lọ́ọ́ mà tó ṣe títọ́ láti má mú ó pé kó tó di pé wọn náà dìde ọ parí tiẹ̀ torí ẹ wọn á ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn jàmáà míì náà ó tún jẹ́ kí n tó ti yé wọn dàrú mọ́ wọn lójú ṣòbó láti ṣe tó ń tọ́ yẹ ń bẹ̀rù náà ní pé ńgbà tí bá ti rí tó ń ṣe báṣubàṣu tó ń ṣe bálabàla kó ní kálukú yín ó pé sọ láti tiẹ̀ fúnra rẹ̀ so ẹ kà kún pé ìmáàmù yín ń bá sọ láti lọ kò sì sí ń bẹ̀ mà ààyè gba kálukú kọ́kọ́ parí tiẹ̀ láyé rẹ̀ ọlọ́ọ̀gbà ìṣàkùn olùkọ́ ìṣòjúyàn ilẹ̀ àfihàn bí ìlú ńlá ẹjẹ́ kí máa tó alẹ́ pípẹ́ ìjókòó alálùbáríkà ní sọmọ ìfúdà wọn bó ṣọ́ tó mọ́ wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́ tó bá ti bẹ̀rẹ̀ ṣọ̀ kan yóò tún wáyé bí ìlú ńlá ìtara ní ọjọ́ karùn-ún oṣù keje 2025 bàbàtàbíà ní agogo mẹ́wàá àárọ̀ lórí alimadina center pápá ẹgbẹ́ ní ogun ọ̀sẹ̀ náà ní wáyé àṣẹ òṣèrò ọ̀sẹ̀ fún ìgbẹ́dẹ́kọ̀ rọ́jí àwọn náà ni wọ́n ti wọ́n dá lẹ́kọ̀ọ́ èyí ní láyé ìtàlá wá tábà ń gbọ́ káàkiri sọ fáwọn tí wọ́n sì wà láti rọrùn alórúkọ yẹn o وعليكم السلام ورحمة الله وبركاته آمين آمين آمين Mm-hmm.

títí tá a fi rẹ ní tóní àwọn tó agbẹ̀mí tiwa tá a fi hé náà nípa afẹ́ kó di tiwa islam kò fara mọ́ àbòtí ni wọ́n ń pè lẹ́yìn torí ẹ sílẹ̀ fẹ́ni tí ó hé tí ó fi wẹ́lọ̀ títí tá a fi rẹ ní tóní ẹ̀yin wá lẹ́ hé ẹ sì fi wẹ́lọ̀ láàrin ọ̀sẹ̀ kan ṣùgbọ́n gbà tẹ̀ rẹ ní tóní ẹ wá lọ fi ṣe sàrà ẹ lẹ́mìí pé gbogbo ìgbà tẹ́ni tóní bá dé láàrin ọdún kan sígbà tẹ́ rí heun ẹ̀yin lẹ́sàn padà fún torí Islam sọ pé kẹsì wẹ́lọ̀ fọdún kan lẹ́yìn ọdún kan tẹ́ bá lẹ́nu tó ní ìgbà náà ni ó tó di tiyín kódà tó bá di tiyín tẹ́yìn ọba fẹ́ lò ẹ wá lè fi ṣe sàrà lẹ́yìn ọdún kan eléyìí ń jẹ́rọ ti ṣe jẹ́. جزاكم الله كل خير يا شيخ الدنيا والآخرة بإذن الله تعالى إلى السلام وجمع جلاتي